EFCC EFCC EFCC EFCC eh, eh, EFCC ó yẹ kí n máa táìtì ti rí YouTube náà EFCC EFCC EFCC EFCC EFCC EFCC EFCC EFCC EFCC attention attention eh, eh, attention eh, eh, attention. Eh. jẹ́ ẹ fi powder sójú mi wọ̀nà bóyá kìíní máa fà ní. ó ti pẹ́ tí mo lọ ṣé kí n lo EFCC èèyàn kan tó máa lọ máa fọ ojú ni ṣé kí n fi sójú mi. Eh? Eh, eh, kí n lè ṣe economy. eh, quickly mo ah mo ti gbàgbé pé efcc mo bá sọ̀rọ̀ efcc i don't know maybe you guys are here please uh, when you come across it you just repeat just a few sentences mm-hmm. good job uh, nigeria efcc eh, ẹ ṣe gan ni ẹ kú iṣẹ́ ayé wa da ẹ ní ṣe lásán mm, ọlọ́run àbáwá tó èdè nàìjíríà ṣe i'm praying ní Hmm. EFCC. You know the people I want to send you to now? Two people. Only two people for today. Àwọn omi ìfẹ́ máa kó wọn pọ̀ come máa lọ dàrú. Nigeria EFCC. Um, you got to go to the account of pastors and musicians of Nigerians. They need to pay tithes. No tithe tax of what money in their accounts that they making from the system of Nigeria. And the second person, Olorin, the two people now, ẹ jọ̀ọ́ mo kàn fún yín Guess, you know, because some of this, according to the story, ó ti it's not every <laughs> on social media ni wọ́n have the video one of the pastor of Nigeria, one of the prophetess in Nigeria, said one Nigerian man, I see a man or woman? We don't know. That time, they say she paid how many millions of dollars in her in her accounts. They use her accounts to invest money. These churches are rich. They are building auditorium. They are not helping Nigeria. And they are oppressing They collect money from people and they are still using the money to oppress. They are doing the same thing the is doing. That's why we rope them together because I see they operating together like they operating like musicians also. Also go to the account of musicians, especially those who are popular, including Yoruba and even Hausa and Igbo and Yoruba. Go to their account too. So if you are giving this opportunity and the uh, announcement to the you, if you are not doing it and mo dẹ̀ rí pé they will be attacking us as we are saying now they will be angry some of them will be causing rainy causes on them i know wọ́n ṣépè fẹ́yìn náà ṣùgbọ́n ìbò àgbòrín ò lè ràn lálásà èpè wọn ò ní ràn wá ọlọ́run ò ní jẹ́ képè wọn kó ràn wá èpè wọn máa padà sórí wọn àdàbí tó wáyé pé wọ́n ṣe right so all the musicians of Nigeria especially if you are popular especially àwọn Yorùbá tó máa ń tẹ̀wọ́ Nàìjíríà mọ́lẹ̀ yẹn You know, for reason you are telling them not to put their own Nigerian money, not to abuse Nigerian money again, they are still abusing it too. Especially in Lagos, in Ijebu, all those things. Because they go to party, they spray the money on the hall. All those halls, maybe you should be putting your people. And nobody should be above the law because I know that some people believe they've already committed offense in Nigeria. They are not being arrested. Okay? I want to quickly, I'm giving you this opportunity, I mean, this information quickly. The churches, and the musicians I tell you in tí àwọn lọ sákòṣokòtò ó wà lákòṣokòtò ṣẹ̀ṣẹ̀ máa ń gbọ́ ni pé wọ́n ń jí owó nàìjíríà náà pamọ́ sábò o sí àpò ṣọ́ọ̀ṣì wọ́n máa ń jí owó nàìjíríà náà pamọ́ sápò àwọn olórin bẹ́ẹ̀ náà dẹ̀ ni wọ́n máa ń involve nínú fraud cyber fraud every fraud and that's why we are be able to talk about some of the their fraudsters ṣèbí iṣẹ́ tẹ máa ń ṣe nìyẹn kẹ́dẹ̀ bá wọn gbowó pa tó bá ti owó táwọn èèyàn bá kó pamọ́ wọn lọ fúlẹ̀ àti tó bá jí gbé òun fún yín ẹ má wojú ṣe pásítọ̀ ńláńlá àti kékeré àtàwọn olórin olórin wẹ́wẹ́wẹ́ àti ńláńlá tó máa ń fọ́n tó máa ní wọ́n ra range rover ra kíní mọ́tò five hundred million yẹn they are making your own jẹ́ káwọn ọmọ gan jalè and that's why wẹ́ tẹ bá wo category tẹ bá wo Nigerians tẹ bá ti mú eh, pastors bó ṣe pọ̀ tó ẹ máa tún mú mi síṣẹ́ everybody want to sing tó bá ti lọ sídìó tó bá ti lè sọ pé me too I can sing and they be doing wọn máa fi yẹn náà ṣe ìyẹn ni gbogbo wọn ṣe náà ṣe ń para wọn náà ṣe ń pààyàn náà ṣe choríchoríṣi ó ti yé wọn ni wọn stream iṣẹ́ wọn wọn ò san tax wọn ò san nǹkan kan gbogbo àwọn tó ń ṣe mèsíṣà nílùú òyìnbó ní amẹ́ríkà ní Canada gbogbo wọn náà ń san tax owó tó bá stream wọn ò san owó kankan wọ́n á tún máa ṣe gàràgàrà ń gbòòrò EFCC go after them ẹ jẹ́ káwọn ọmọ kéékèèké kan go after àwọn ọmọ yahoo kéékèèké yẹn àwọn yahoo ńláńlá ń sìn it's time for you to go after them mo wíire àbí mi mo wíire nàìjíríà ò ní bàjẹ́ o ètò ti bàjẹ́ ọlọ́run àbáwá túṣe ayé wa ò ní bàjẹ́ o wọn ò ní bá ayé mọ́ wọn ò ní fọ ayé wa mọ́lẹ̀ o go after them káwọn èèyàn máa gba fifty billion káwọn èèyàn máa gba nǹkan oníkan by fire by force táwọn tí nàìjíríà gọ̀mẹ̀ bá yá mi ní fifty billion gàrí tí mo ṣe tí mo kàn ra gàrí ẹyọ kan jẹ́ òun ni mo fi ṣe ẹ̀bà tí mo jẹ lánàá bẹ́ẹ̀ ni oven ni mo fi fry ẹ̀ owó nọ́ọ̀sì ńlá lọ́dún mẹ́tẹ́sẹ̀dẹ̀ ní mo gbọ́dọ̀ sanwó àtowó náà àtowó lé Nigeria taking things for granted and they be the one to be sponsoring war against them. Ẹ jẹ́ ká everybody ká everybody bára wọn jà kẹjẹ ìjà ní báyìí o torí lójú wọn báyìí ṣe bá ṣe ní kọ́ prove wọn. Àjàjà ẹni tí ẹ tẹ́ ẹ máa mo ti gbàgbé. Ẹ màmá kan báyìí Professor Esther Ajayi ẹ torí Ọlọ́run ẹ bá wa prove màmá yẹn. Ẹ tó san bílíọ̀nù sákàtẹ̀ ńgbà ẹ̀ gbogbo wọn ṣe rí tó jọ wọn tí oṣù tó dédé rọ̀. Ẹ bá wa prove wọn. Mo dé dìdárúkọ wọn ni because àwọn ti dìde ogun sí mi wọn ò fẹ́ ká dìde tí wọ́n bá dẹ̀ ṣubú náà tá a bá fàwọn wálẹ̀ kò sí nǹkan tó fi ń ṣèyàn ẹni tó bá ti lóun ò fẹ́ kó o dìde tó fẹ́ máa tẹ̀ ẹ́ mọ́lẹ̀ tí ìwọ náà bí tó ti ń tẹ̀ ẹ́ sí yẹn tí ìwọ náà bá ń fa lulẹ̀ tó fa lulẹ̀ kájọ pura ọmọ mẹ́fọ̀ kò sí ní tó fi ń ṣèyàn ẹ bá wa go after them ìyẹn ni mo ní kí n sọ fún yín o EFCC God bless me and you ẹ ṣe ẹ kú iṣẹ́ takuntakun. ìyẹn bó ṣe jẹ́ so àwọn mélòó mo fún yín ṣé kí n tiẹ̀ dárúkọ wọ́n ti ń bá MFM rìdíìmù fa tipẹ́ ẹ bá àwọn bàbá Oyèdèpò ẹ lọ ẹ lọ́ọ́ dì tí wọn kì í ṣe pé a bú wọn ẹ lọ síbẹ̀ kí ló ń já láyà tẹ bá kúkú ṣe náà kí àlàáfíà lè wà nítorí àwọn náà fẹ́ security nílùú ó ti yẹ yín mẹ́yẹn wọ́n fẹ́ kábò wà ẹ ti understand gbogbo àwọn churches yẹn go ask them they should do audit àti sọ bí eré kì í ṣe rọ́ tèmi náà bá ní ṣọ́ọ̀ṣì lọ́la mi dẹ̀ ni mo pẹ́ ní ṣọ́ọ̀ṣì ẹ audit mi ẹ gbọ́ kí ẹni iléeṣẹ́ tó bá ti ní mèkì owó ńláńlá tí ò dẹ̀ ṣe nǹkan kan fúnjọba wọ́n ń lo títì ìjọba gbogbo èrò tó ń wá sí ṣọ́ọ̀ṣì wọ́n máa lo títì ìjọba àwọn wọn tún fún wọn grace láti create things for themselves and they do nothing nothing going back from them to the government nothing going back from them to the even people ordinary people no tax nothing ẹ lè go ẹ bá mi ò fẹ́ ṣépè sí o ẹ lè balance ẹ bá ṣe writing o. nàìjíríà ò ní balance ẹ bá ṣe writing o editing mo ti sọ níjọ́ sí tó bá pé bílíọ̀nù wọ́n ṣe pé wípé wọ́n rànnù bí wọ́n ṣe business pé wọ́n fi eh, create job opportunity gbogbo ẹ̀ ìjọba owó tí wọ́n náà ẹ̀bẹ́sù lọ́dọ̀ ìjọba wọ́n náà máa ń kó síbẹ̀ àtàbàfọ̀ pé wọ́n tún ń kówó lọ́dọ̀ àwọn èèyàn náà nígboro owó tithe owó offering ẹ jẹ́ kírùlù wà ayé tó máa máa fún yọ́ tí ẹ ṣé o.